والسلام على رسول الله باب من حقق التوحيد دخل الجنة بغير حساب أي ولا عذاب وتحقيق التوحيد هو معرفته والاطلاع على حقيقته والقيام بها علما وعملا ojú pọ̀nà tí a máa gbéyẹ̀wò ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nínú tí wọ́n rí dìmú nínú ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala alayhi wípé téèyàn bá mọ tawhid yóò wà lìjánná láì ṣètò eléyàn ni manhakọkọ tawhid ẹni tó bá hakọkọ tawhid kí wá ní tàkíkọ ẹ òun ni kéèyàn ó mọ gan kéèyàn ó mọ tó túmọ̀ sí wọ́n ní wàtàkíkù tawhidi huwa ma'rifatu torí májẹ̀mú ni ọ̀rọ̀ yẹn sáàrí nǹkan tó dálé lórí tá a bá mú mọ́jẹ̀mú yẹn wá man ẹnì yòówù hakọkọ tawhid tó bá hakọkọ tawhid à ń bọ̀ wá sàlàyé kí ni ìtumọ̀ kó hakọkọ tawhid ẹni tó bá ṣe tàkéèkù tawhid dakhala aljanna yóò wọ aljanna lè wọ́yẹ̀ ìsà láì ní sísèrò sẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé ọlọ́run jẹ́ ká mọ̀ wípé àwọn kan ò ní suru iṣẹ́ tó ń fi wà lẹ́jọ́ náà. àǹbí ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́nà jáwa náà jẹ́ kan nù wọn. àwọn kan ó ṣèṣirò iṣẹ́ wọ́n sì wà lẹ́jọ́ náà. àdánwò ńlá kan náà sì yẹn ni pé. kí ni ó fà táwọn kan òfin ní ṣèṣirò iṣẹ́ kó tó di pé wọ́n àlùjánnà tàkéèkù tàwhíd òun ni kéèyàn ó ṣe tàkéèkù tàwhíd kéèyàn ó mọ tàwhíd. ní ìsìn la sọ̀rọ̀ pàtàkì tàfsírù tán yìí ẹ̀tún wá gbọ́ tá a fún gbọ́ nípa tàwhíd gbogbo ẹ̀ lábẹ́ ìmọ̀ ṣẹ̀ríà ló wà yóò wá dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀sẹ̀ rí tàfsírù lẹ̀ náà tó bá ti jẹ́ pé téèyàn bá ti tàfíìsì tàwíìdì ọmọ àlùjẹ́ náà ní láì ṣèṣe oṣẹ́ tàwíìdì gan-an ni ẹ jẹ́ kí n mọ̀. èyàn ò rí ọlá níbi nǹkan kan tó jẹ́ pé èyàn ò fẹ́ mọ̀ èyàn ò fẹ́ sọ fún òun òbùkátà ìkejì. tẹ́ bá tún gbọ́ sí kejì náà ẹ tún wò pé à ṣé pé nǹkan mi tún kù. tàwíìdì táwa wí yìí òun ni mímọ tàwíìd táwáwì ni àlètìláwà aláhàkẹ́kọ́tì kéèyàn ó màmọ̀ dájú ẹ̀ torí pé ẹ̀rí pé yorùbá náà máa sọ pé àkíkà bó tẹ̀ jẹ́ pé kìí ṣèdè wa tí wọ́n bá rí pé nǹkan dá wọn lójú tán wọ́n á sọ pé àkíkà yorùbá náà máa sọ bẹ́ẹ̀ nínú èdè táwọn náà ti gbé àkíkà yẹn tó bá jẹ́ pé àwọn haúsá ni wọ́n dún ní mọ́gbólóò yẹn kìí ṣèdè tiwọn náà láwùdún àrọ̀bíyà ni táwọn elédè mi gbé wọnú èdè wọn àkíkọ̀ pàápàá nǹkan òun ni ọ̀nà téèyàn ó bá mọ̀ tí ò ní wọ́n wá ní ọ̀nà yẹn ní kágbàmọ́ tàwíìd kò wá parí síbẹ̀ o wàlkìyàmù bíhà ilman wà àmàlà téèyàn bá ti wá mọ pàápàá rẹ̀ tán ṣé tí wọ́n pè ní tàwíìd ní kéèyàn wá gbà mú ilman wà àmàlà ní ti mímọ̀ tó mọ̀ àti fífi ṣiṣẹ́ ṣe. wọ́n ní kò tún parí síbẹ̀ o hakíkọ́tù dáálíkà wà hakíkọ́tù dáálíkà àlàyé lórí ìdàtúnwò gan huwa injidaabu ruuxi ila allahi maxabatan wa khawfa wa inaabatan wa tawakulan wa ducaan wa ikhlaasan wa ijlaalan wa hayba wa tacdiiman wa cibaada wọ́n ní òun ni kí ẹ̀mí kó wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run kó fà sọ́dọ̀ ọlọ́run mahabatan lẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run tó sì jẹ́ pé ìfẹ́ ìfẹ́ ẹ kọ́ńtà máa mi kalẹ̀ ìfẹ́ ọlọ́run ni ó gba ìgbà èèyàn tàbí òun ni ó kún ọkàn pátápátá wọ̀káwọ́fán àti bẹ̀rù ẹ̀. nígbà tí a bá fẹ́ ṣèsìn a fẹ́ ṣe nǹkan tó náà bá pa wá láṣẹ wọ́n fẹ́ kó jẹ́ pé a ṣe nítorí pa nífẹ̀ẹ́ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe nínú ẹ̀sìn ń tà ṣe tí èsì pé torí pa nífẹ̀ẹ́ ọlọ́run ọba la ṣe ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni pé tàwé ti jábọ́ láàrin wọn. kódà àlèmọ́ tún búra sí pé ó ń bẹ ń bẹ̀ níta ṣe dé ètò ìsòrí tọ́lọ̀ tó sì jẹ́ pẹ́ sìn ni àwòrán tó gbé wá nígbà tá a ṣe ni pé a ṣẹ̀sìn àwọn èèyàn ó sì sọ wípé kódà àwọn tó ṣiṣẹ́ ìkórè àwọn ọmọ gbìyànjú ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ tóun gàgá sì mọ̀ pọ́n òun ṣe ń torí tọ́lọ̀ gbogbo nǹkan tó bá jẹ́ pé ó lẹ́rìí inú ẹ̀sìn tá a bá ṣe wọ́n fẹ́ kó jẹ́ pé a ṣe mahabbatan lillah torí pa nífẹ̀ẹ́ ọlọ́run àfi wojú orí ọlọ́run wa khawfan èyí tá a bá pàtì kó jẹ́ pé torí ìbẹ̀rù ọlọ́run tí ogun tá a pàtì láti bẹ̀rù ọlọ́run àbí nítorí pé àláǹfààní ẹ̀ èyí tó yẹ pé ńgbà míì náà tó rìn yẹn bá láǹfààní ẹ̀ yóò ṣe but kò rọ́pọ̀ tó ní tìǹbù òjò ṣe tí èsì pé torí ìbẹ̀rù ọlọ́run ló ti pàṣẹ ọ̀nbẹ. wà iná bàtà kẹ́mi owó lọ sí ọ̀dọ̀ ọlọ́run kó fà mọ́ ọlọ́run lẹ́ni tó jẹ́ pé ó ti mọ̀ pé kò síbòmíì tóun ó ṣẹ́rí sí lẹ́yìn ọlọ́run. wọ̀tàwá kùlàn àti gbára lọ́lọ́ ẹ wọ sátò bàkàrà wá sixty four wọ̀tàwákùlà àti gbára lé ọlọ́run ọ̀kọ̀ọ̀kan náà àwọn kẹta ń ka yìí wọn àfẹ́ ká fún ẹlòmíì níbi iṣẹ́ ẹ̀sìn torí pé wọ́n sọ fún wa pé pàápàá tàwíìd tá à ń sọ nìyẹn wọn àfẹ́ ká fún ẹlòmíì rárá anabi sọlọ sọlá ó ní mọ̀ ní amìlà amalan ẹni tó bá ṣiṣẹ́ kan nínú nǹkan pé ọlọ́run bá sọ ọlọ́run bá wá sọ pé ẹni yóò tó bá ṣe iṣẹ́ kan aṣọ́rọ́kà fi ìmọ̀ ìyàgọ́ ìrì ó ṣe ń torí èmi àtẹnìkan ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ o aṣọ́rọ́kà partnership náà ń pè ní sharika níbi orí àwọn company ńlá ọmọ kan sílẹ̀ ìdúrà bá wa tó company tí bá sọ company mélòó àwọn èèyàn kan kódà ìbàjẹ́ pé nìkan ló dálẹ̀ ó túmọ̀ sí pò lè dá sẹ́yìn bẹ̀sẹ̀ nù àbí. ìsọ́pẹ̀ ní kọ́mpìnì nù ní wọ́n fẹ́ kí yẹn wọ tàwọ́sídì rárá wọ́n fẹ́ kó wọ tàwọ́sídì rárá. mọ̀nì àmìlà àmàlà ẹni yóò tó bá ṣe iṣẹ́ kan yòówù kó jẹ́ aṣọ kàfíìhì ọ̀pá gọ́ìrì ẹni tó yàtọ̀ sẹ́mi ẹlẹ́dàá rẹ̀ pọ̀ mọ́ aṣọ́ka fi ìmánìyà gọ́ìrì ó sì ń torí tèmi ó sì ń torí tẹlòmíì náà tàràkìtò wo àṣírìkà ọlọ́run ló wọ́n pàtì àti kọ́pìnì ẹ̀ àti torí ẹni tó ti torí ẹ̀ ṣe wàmínà náà ó ń bẹ nínú àwọn èèyàn ayé àwọn sixty four ni àbí. Hmm? one sixty five nǹkan ṣé bá fara rẹ̀ sí one sixty four kí wà mẹ́ one sixty five nǹkan. wàmí náà náà ó ń bẹ nínú àwọn èèyàn. Hmm? ومن الناس من يتخذ من من يتخذ من دون الله أندادا àwọn ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tí wọ́n mú àwọn olùjọ́sìn míì tí wọ́n yìí ṣe Allah ẹgbẹ̀ra náà lórogún ẹgbẹ̀ra ẹni tí yẹn ń gbára lé ẹni tí yẹn ń rò pé òun fóun ní support lórí nǹkan tó ń fẹ́ ṣe nìdónìlá yàtọ̀ sí ọlọ́run Allah yuhibbuna hum ka hubbillah wọ́n ń ṣe kí ni wọ́n ń fẹ́ràn àwọn ẹgbẹ̀ra yẹn. ti gbá ń bẹ̀ gẹ́gẹ́ bí. gẹ́gẹ́ bí wọ́n ti bá ṣe ọlọ́run. torí pé àwọn yorùbá kà ló fà yuhibbunahum wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọn ìbá ti síbẹ̀ ni hmm? Hmm. yuhibbunahum kàhóbìlà wọ́n nífẹ̀ẹ́ ẹgbẹ́ kan yẹn lọ wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹgbẹ̀ra yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ń nífẹ̀ẹ́ ọlọ́ hmm? gẹ́gẹ́ bí wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́ kìí sọ ọlọ́run nìkan ni wọ́n nífẹ̀ẹ́ kìí sì sọ orogún nìkan ni wọ́n nífẹ̀ẹ́ kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ orogún láì nífẹ̀ẹ́ ọlọ́run rárá àmọ́ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n tún nífẹ̀ẹ́ orogún ọlọ́run sẹ́ni gàrà yìí but báwo ni múmin tọmọ tàwáhìn báwo ni ó ṣe rí ẹ̀ka ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ mùmí nùn àwọn ẹlẹ́yẹn ni wọ́n ní wọ́n mọ tàwáhìn dáǹsọ̀ yìí bọ́ọ̀lù àwọn ṣe rí. wọ́n lè koko ní ìfẹ́ tọlọ́hún kò sí fẹ́mi tó ráyè wọlé. wàlẹ́dínà àmọ̀nù àṣàdù ọ̀bánilá wàláwó yàrá làdínà káfàrú ìdí yàrá ọ̀nà lè àdàbà ànàlkówó wàtàlẹ̀ láàyè jẹ̀mí àwọn wà ànàlọ́ àṣẹ́dídò lè àdàbẹ̀ wàláwó làdínà dọ́là mu tó bá jẹ́ pé. àwọn tó ṣàbòsí ta ni wọ́n nínú àyà yẹn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run àtẹ̀gbẹ̀ra ara pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n wá mọ́sálásí wọ́n ń ṣe sọ́lá wọ́n ń ṣe zaka wọ́n ń ṣe síyàm wọ́n ń ṣe sọ́dákọ̀ èyí tó jọ̀ràn yàn wọ́n ń ṣe èyí tó jàtìnúwá wọ́n ń ṣe hajj wọ́n ń ṣe kálímátù shahada an la ilaha illallah wa ara àpẹẹrẹ pé yẹn nífẹ̀ẹ́ Ọlọ́run àgbà tí yẹn bá ṣe fìyàm ó jẹun ní ìdajì kò sì jẹ míì mọ́ kò mú mọ́ títí mọ́ gílùbù fi tó tó ti tó ti ṣe ìtọ́rọ̀ lálẹ́ pé èèyàn kọ́ mọ́sídìdì èèyàn ṣàánú opó ó ṣàánú ọmọ òrukàn ara pé alágbájá yìí máa ń sin lọ́hùn àwọn àpẹẹrẹ táàtì máa ń mú bí pé ènìyàn ọlọ́mọ ní lágbájá wọ́n sì ń ṣe sọ́lá ó ṣe hajj ó tún kówó lé àwọn àgbà tó lọ sí hajj nínú owó ẹ̀ àbí bó la ti fẹ́ mọ̀ pé yẹn nífẹ̀ẹ́ ọlọ́run àbí sọ bóun náà lọ́lọ́run bá wí yóò máa ṣe nǹkan kan nínú tọ́lọ́run fẹ́ nínú tó jẹ́ sìn nínú tó jẹ́ sí ọlọ́run láàfin ma ṣùgbọ́n kò ma lórí bẹ́ẹ̀ yòóhìn bó náà ń kà fọ́bìlà wọ́n tún wá ní àwọn kankan tí wọ́n gbọ́dọ̀ mọ́ pèsè. tí wọn gbọ́dọ̀ má pè wọn ń dì wọn wọ́n ń rì mọ́lẹ̀ wọn so kọ́ wọn ń so rọ̀ wọ́n ń tọ́lá wọ́n ń wí àkàtú sí i wọ́n ń torí páyé le. ẹ dákun ṣé nǹkan tá à ń sọ yín Yorùbá àbí yín tó fi ń ní ni. balógun àwọn oníṣègùn mọ ni gbogbo ẹ sì mọ rí gbogbo ẹ papọ̀ lára ẹnìkan náà tó bá dé bí yẹn ti wá sí ṣègùn tó lẹ́bọ̀ nú pẹ̀lú màsí tó burú bẹ́ẹ̀ ó gágun mu nígbà tí ẹ bá ti ṣe ẹ bá ti ṣe nǹkan àrọ́mù ló bá lò bọ̀tẹ́ bí ọjọ́ yóò wà ọjọ́ gan wà. àwọn tí ètè oníṣègùn gan tó jẹ́ pé ọkọ̀ ni wọ́n ń wà wọ́n lọ́jọ́ tí wọ́n máa bọ̀gùn torí kí ni ó mọ̀ bá ṣubú kọ́kọ́ mọ̀ bá tàkìtì wọ́n wà gé ajá lórí wọn ó kìkì bọ́ wọ́n á nà sókè wọ́n sọdún nìyẹn torí nǹkan nǹkan nǹkan irin ni wọ́n ń ṣe ẹ̀ka tó wájú sùn àwọn tó ń jẹ́ mọ́mì ni ìfẹ́ ọlọ́wọ́ máa ń lé koko lọ́kàn wọn. tó bá jẹ́ pé wọ́n mọ̀ àwọn tó ń jẹ́ alábòsí yẹn tó ń mọ́ lọ́n kọ́ mọ́ nǹkan míì wàlọ́ yàrá ọ̀làdé náà dọ́làm kídí àrọ́ ní làdáp nígbà tí wọ́n bá rí yẹ ọlọ́wọ́n bá ní. anna lè kó wátà lè láì jẹ̀míyá wípé èyí tí ọwọ́ nígbà tó wá sí náà ọba tán yìí ọba jókòó jẹ́ ẹ̀ ọba mọ̀ mẹ́lòmíì mọ̀ ọba mọ̀ tún mẹ́lòmíì mọ̀ ọba mọ̀ ìgbà náà tó wáyé pé àsìkò ń bọ̀ tí wọ́n ń bọ̀ wá mọ̀ tó tí pé kí ni anna lè kó wá ta lè la ìjẹ̀míyà wípé gbogbo agbára ọlọ́run ló ní ẹ rí i pé gbogbo àti ẹ̀pẹ̀ láyé yẹn ọkùnrin ni wọ́n ní obìnrin ni wọ́n ní àgbà ni ọmọdé ni wọn ò ní sí mọ́ ọlọ́run nìkan ní òkú lẹ́yìn náà nígbà tí wọ́n ń tí wọ́n ti sẹ̀mí mùsíbà kan náà níjọ máa ń ṣe wá ó sì wá jẹ́ pàwọn kan náà níjọ máa ṣe wá ọmọ wọn máa kú ọ̀nkù wọn máa kú ìyàwó wọn wọn máa jáàmù àwọn náà máa wọkọ̀ tí ó kí wọ́n láyé sá sàǹpariwo náà. àwọn tá à ń pariwo tó jẹ́ pé ayé ayé yẹn gbogbo tí máa ń ṣe ogun yẹn ní máa ń ṣe wọ́n ta ni ó sọ pé eléyìí ò rí bẹ́ẹ̀. lóyìn sí náà láti mà wípé wọ́n lẹ ju gbogbo lílẹ̀ lọ èèyàn sì ni wọ́n nínú kójọ́kùnrin nínú kójọ́bìnrin ọlọ́run lásìkò tí àwọn tí wọ́n sábò sí tí wọ́n mú wọn mọ́ lọ́run pé yóò gbọ́dọ̀ mọ́ fìfì wọn ṣe ń bọ̀ wá mọ́ o annalquwwata lillahi jami'a lọ́lọ́ ọba nìkan lálágbára ọmọ èèyàn gan máa ń dọ́tọ́ bá rẹ́ nìkan tí ẹ ti rò pé ah bàbá hmm, ẹnìkan máa fojú di bàbá o àwọn ayé lè rí yẹn ńdọ́jọ́ òun gangan bá wá ń wa tọ́ lẹ́nu torí pé wọ́n nà ní nǹkan lẹ́nu àwọn pé ah ṣé bó ti yẹ kí bàbá kú nìyí ó sì ń hàn látàyè bíi náà yàtọ̀ sí ọjọ́ àlùkìyàmọ̀ tọ́lọ̀ máa ń wí. mo sọ tẹnìkan tábà gbàgbé wọ́n ní yẹsà wọ́n ní ìbọn ọ̀ràn o wọ́n ní ìbọn ọ̀ràn ta ni wọ́n pè wọ́n pè ẹni tí oníkan lọ pa wọ́n á yìnbọn sí ìbọn wàá ràn wọ́n á pè pé bàbá ìbọn ọ̀ràn o ẹ sí lábíyá sókè kẹ bàn lèmi bá rìn ó parí ìrìnsẹ́ níbọ̀ ọ̀ràn ìbọn náà ní ọ̀ràn kan yìí ẹ̀ńtẹ́ níbọ̀ ọ̀ràn wọ́n fún mọ́jèlé jẹ ẹ̀ńtẹ́ níbọ̀ ọ̀ràn wọ́n fọkùtà mọ́ lórí wọ́n sàti lọ àlùkìyámọ̀ nísìn wọn padà wá mọ́ táwọn náà sì lọ ọmọ lẹ́yìn tán lérò lẹ́yìn. tẹ ẹ bá ń sọ wípé ọlọ́run bá ní ẹgbára lé wọn ní à ṣé nàìjíríà àbí àbí kuwait ṣé nàìjíríà ilé sọ pé ọlọ́run bá nìkan lé ń bọ̀ wá àkọ́ ọmọ èèyàn lẹ́yìn ìgbà tó ṣe gbogbo ètùtù àtàjò àti kí wọ́n má rí mi mú kí wọ́n pa tí kó wá wọlé tọ̀ wá náà kò wá yẹ kó jẹ́ pé torí pé gbogbo àwọn tí wọ́n á pa kò sẹ́nìkan kan nù wọn àbí wọ́n kú kò sẹ́nìkan kan nù wọn tó jẹ́ pé òun ló invite màláìka kú pé kó wá pa wọn oyin ń bá wọn alábàájì náà ni ń bá wọn alábàájì náà. wàhánà lọ́wọ́ ṣèdí àdáta àbí wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ bá ló lágbára jù pé ọ ọ agbára ọwọ́ Ọlọ́run ló wà wà á nà lọ́ àṣèdídò làdàbà àti pé yàtọ̀ ọlọ́run ló le ṣebí mùsíbà àwọn èèyàn kan ni wọ́n ń sá fún wọn fi ń pariwo ayé pé àyèwọ́rọ̀ mọ́ fi kí wọ́n ṣe o ayé ilé ju bẹ́ẹ̀ sẹ́wìn lọ. tàkífù tàwíìdì dà ẹ wo àǹfààní tó bọ́ mọ́mọ yẹn lọ́wọ́ ó sin ọlọ́run ó tún sin ẹlòmíì mọ́ lọ́run ó sì gbọ́ tó jẹ́ pé inú súnà ọlọ́run ni pé téèyàn ò bá ti mú nǹkan kan míì tó jẹ́ bọ́ mọ́ ọlọ́run ọmọ àlùjọ náà ni látàyè kẹ́yìn wá maintain advantage yẹn títí ó fi lọ bọ́lọ̀ ṣe é kórè ńlá ni ṣùgbọ́n àbára yóò sọ̀yàn lẹ́nu wọ́n á fẹ́ kéèyàn ó gbà sọ̀nù oró eléyìí wọ́n fẹ́ kéèyàn ó gbà torí èèyàn ọmọ èèyàn mọ ibi tí ń lọ nípa àtàyè nìsín ẹlòmíì yóò já ọ̀rẹ́ lẹ̀ yóò já ọ̀rẹ́ lẹ̀ yóò mọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ẹlòmíì yóò já ẹbí ẹ̀ sílẹ̀ nígbà tí wọ́n bá ń fún un ní kìlọ̀ pé tó fẹ́ dáwọ́lé àwọn ò fara mọ́ o àwọn ò fún ọ nímọ̀ràn lórí ẹ̀ àwọn ò sì fara mọ́ òun sì ń wò pé àwọn eléyìí ó dùn lọ́wọ́ ni kò sẹ́ni tí ò ní jálẹ̀ nípa àtayé nù ẹni tí ń pè sákèsí kódà kò ní gbé kọlu ẹ̀ mọ́ ẹni tí ń sọ fún pé bẹ̀rù ọlọ́run o ẹni tó fẹ́ ṣe yìí ọmọ kò dé kó o mójútó ọmọ lọ́àbí ẹ̀fà òní gbé kọlu ń tọ̀ mọ́ ìbáàjọ rẹ̀ ìbáàjẹ ìyá ìbáàjẹ bàbá ìbáàjẹ afa títí tí ó fi ṣe tó fẹ́ ṣe táyé sì ní kí ẹsẹ̀ sìn ọlọ́run báwo wá lóṣù yẹ kó rí nípa ìsìn ọlọ́run bó lóṣù yẹ kó rí nípa ìsìn ọlọ́run tọ́ wàtàwákùlán ẹ̀wọ̀n sọ́ra fún Ibrahim sọ́ra fourteen. ayé àkọsí nǹkan hmm. ẹ máa wòran wàtàwákùlà wọ́n fẹ́ kó jẹ́ pọ́ lọ́wọ́ ọba nìkan náà láti gbára lé. sàn ṣé sáfì ibrahim nù pàl ná. ná. ok kí ni ẹ wo twelve. ẹ eleven àti twelve. àwọn òṣìṣẹ́ wa sọ fún wọn pé àwa kò jẹ́ ìgbà tí bí kò ṣe. àwọn òjíṣẹ́ tọ́lọ́run táwọn ọmọ ádámà wọ́n sọ fún wọn pé nínárùn ilá bá ṣàròmí ìsìlókun àjẹ́ kìkà bí kò ṣe kí ni bí kò ṣe kí ni ẹ̀hẹ́n wọ́n lẹ́yìn ẹ̀bí tí ń làwa náà àwọn ànábì ọlọ́run sọ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n ọlọ́run máa ń ṣe oorun fún ẹni tó bá ń fẹ́ nínú àwọn olùdókòwò rẹ̀. ọlọ́run bá máa ń ṣe oore tẹ́fẹ́ ní tó bá fẹ́ kìí ṣe bẹ̀ ọ́ mi ìpìlẹ̀ fi ń àṣìkò láyé máa ń ṣe oore fẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ gbígbé ṣe bẹ̀ ọ́ mi tọ́lọ̀ ọba lóore ṣe fún yóò yíwọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ pé mo ṣẹlẹ̀ yẹn òun fẹ́ dandan òun gbọ́dọ̀ dé òun gbọ́dọ̀ dé ni dandan òun gbọ́dọ̀ dé Afghanistan ní pélópè òun gbọ́dọ̀ dé Canada ni lóye dandan òun gbọ́dọ̀ lówó kò lè jẹ kò sọ́nà tọ́mọ kò tí sọ fún ọ eré èèyàn kan tó láti fi ṣògùn owó ìwọ wá láǹfààní àti gé orí mẹ́wàá babaláwo dẹ̀ sọ fún ọ pé orí kan náà ló ní ìlú ọwọ́ gé mẹ́wàá lọ pé àyíbá mọ̀ wàláì ń tọ́ òrìn lówó tọ́lọ́mọ̀ bá ní ṣe lóore wàláì súnmọ́bi láìláì láìláì láìláì kò ní torí lọ́ọ̀hà láwùrù máa wọ́n ń pè ní láwùrù ọ̀mùn nínú òtún ìfẹ́ tó kó gbogbo ẹ̀dá sínú máa ẹnì yòówù yàṣà tọ́lọ̀ ń bá fẹ́. kódà ó lè mọ sí ọlọ́run. wàmá kánà. kò sì tó sí àwa láti mú ẹ̀rí kan wá àti pẹ̀lú àti ọlọ́run. iṣẹ́ ń gbọ́ ọ. a gbọdọ sọ fún pé Ọlọ́run wí ẹ̀rí ẹ̀ nínú tàwáhídì nu àbí tàfsírù nu sírọ ni a gbọdọ sọ kankan fún yín pé wọn látọ̀dọ̀ Ọlọ́run ilá bìhìbìlá wàmọ lànà wàmọ káàní lànà àná àti àkún bìtòtọọni a gbọdọ mẹ́rin wá fún yín ilá bìhìbìlá àti pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run pé ẹ̀rí dẹ́ẹ̀bì sì nìyí àwọn ànábì Ọlọ́run sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ àlè ń sọ kẹ́lẹ̀ wò pé Asosia ní tí tọ́ka sọ pé tọ́ pé kódà àwọn náà ti lajú ní ìsìn ní tí ò ká sọ rí ká kò burú rárá wọn ní kò ní rí wàhálà lọ ibi táwa lọ gan nù wàhálà lọ àtàwà yìí omi nù ọlọ́run ni kí òdodo gbára lé ẹ wá ka àyà tó tẹ̀lé. wà ma lana alla natawakkal ala Allah kí ló dé sáà ní bára lọ́lọ́ mo ń gbọ́. nígbà tọ́lọ́wọ́n ọba wàkọ́dé eh, hadana subulana tọ́lọ́wọ́n ọba sì ti jẹ́ àmọ́ ojú ọ̀nà tó tọ́ tó jẹ́ àmọ́ orin tó wà ń bẹ̀. من حقق التوحيد دخل الجنة بغير حساب kílódé sáà nígbára lé wọn ọlọ́ọ̀bá yẹn nìkan ṣoṣo ọ̀pọ̀dé àdáyà ṣùgbọ́nà tó sì fi wá lójú ọ̀nà tó tọ́ òun náà lójú ọ̀nà Islam wala nasbironna ala ma adaitumuna àmọ̀ sí kínni wọ́n lè pa abúra àmọ̀ ṣe sùúrù náà. dájú àwọn yóò a sì faradà lórí kíni lórí ìpalára yòówù tí ẹ bá lè ti fún wa lórí ipa àmọ́ tàwọ́fíìd àwọn ọmọ mi ní òní sọ̀rọ̀ yẹn o wàlà náà ẹ wàlà láàmù yẹn láàmù kọ́sáàmù wọn pè láàmù búra wàlà náà bè rọ́ọ̀nà wọ́n wá ń pin nínú ẹni nínú tàwọ́fíìd náà lójó gba ṣágà tó bá ti papọ̀ mọ́ fírìmù dọ́rìn náà pé nọ́ọ̀sì bírù tabayọ̀ láàmù yẹn kó àti nùnù yẹn kó ó kú nasbira verb kan nù ó ti pé wọ́n fi méjèèjì nǹkan pamọ́rọ̀ wọ́n ti sàkọ́kọ́ ṣe tìbúra nùnù wọ́n fi kan pamọ́rọ̀ ó wá máa ń wọnú méjèèjì máa ń wọnú fẹ́rẹ́ mọ̀dọ́rì wàlà nasbira nà afọlọ́ǹkúra pé pa á sì faradà dópin àlámà àdé lórí ìyẹ̀wò nù nira tẹ́ bá fi kàn wá níparí kọ́. وعلى الله فليتوكل المتوكلون gbogbo olùgbẹ́kẹ̀lé nǹkan Ọlọ́run nìkan gbẹ́kẹ̀lé Ọlọ́run gbogbo olù gbogbo mùmínì kí wọ́n bá Ọlọ́run lákọ̀ọ́kọ́ pọ̀lẹ̀tàwọ́kẹ̀lì mú àwọn àlọ́ lọ́ọ́ ìpọ̀lẹ̀tàwọ́kẹ̀lì mùmínùn ọlọ́run ọba Allah ní káwọn mòmínú ń gbára lé tó parí ayé àtúntẹ̀lé wàhálà lọ́ọ̀yì fáyìn gbogbo tó gbára lé kan tí ó gbẹ́mi lé kan wàhálà fàhálà lọ ọlọ́run ọba nìkan sọ ní gbára lé ní wọ́n bẹ́ẹ̀ náà ni kéèyàn gbára lọ́lọ́run nìkan ṣoṣo torí pé wọ́n yẹ pé ẹni tó gbára ó ń tó sì tún ní nǹkan míì wọ́n yẹ pẹ̀lú olùgbàrà lọ́lọ́ nínú ìṣẹ̀rí àtìlá ó wò pé jẹ́ nǹkan náà ń kún àmọ́ àlè jókòó tì yẹn nìkan irú ẹni bẹ́ẹ̀ wò jẹ́ olùgbàrà lọ́lọ́ nínú ìṣẹ̀rí àtìlá kò sẹ́bọ ni inú fi parí lọ́lọ́run fi parí ayé ẹ̀ kan one fifty five ní sọ́tò bàfárà síbi wípé wàhánà lọ́wọ́ àṣèdídù làdá ọlọ́run lè níyà fúru àwọn èèyàn bẹ́ẹ̀. wàdùá ẹ̀mí gbọ́dọ̀ rọ̀ mọ́lọ́run lọ síbi dùá ìmọ̀ abẹ ọlọ́run nìkan àwọn fi nìkan ṣoṣo kún ẹni tó bá ti pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tàfíìlù ti bọ́mọ lọ́wọ́ ẹ wọ àwọn kan tí tàfíìlù díẹ̀ bọ́mọ lọ́wọ́ tí èsè gbogbo tàfíìlù ẹ̀rù tọ́lọ̀ ti parí ọ̀rọ̀ ẹ̀ wà á nà lọ́ọ̀ torí pé kíni yuhibbuna Allaha ẹ yuhibbuna àǹdá wọn nífẹ̀ẹ́ àwọn àǹdá àdùnyàn orogún yẹn yuhibbuna hum ka hubbillah wọn nífẹ̀ẹ́ wọn bí ìfẹ́ Ọlọ́run half half kìí ṣe gbogbo tàwíìdì ló bọ́ mọ́ ọ lọ́wọ́ àmọ́ nínú ìtumọ̀ náà gbogbo ẹ̀ ló bọ́ nítorí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà tó rà wọlé yẹn bá kàdánwò ẹni tó jẹ́ pé nípìnlẹ̀ gan kò tẹ̀ sífẹ̀ẹ́ lọ́lọ́kàn rárá bí tí òkú máa ń kọ́. lórí okòwò o ò bá wá wà wàdùwà níbi dùwà ọlọ́run nìkan láwọn torí ẹ̀ làwọn afáàbí ń ṣàlàyé fún wa ọ̀nà tó jẹ́ pé àdádálẹ̀ àbẹ́bọ ó wọnú dùwà oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe dùwà wọ́n kà lẹ́lòmíì lọ́wọ́ ni wọ́n ní kò gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ bóyá iná fílà bóyá àzíkù mo ń sọ fẹ́ nìkan ó ní wọ́n ní kí n wọ́n ní kí n máa ṣe eléyìí three thirteen wọ́n ní kí n máa ṣe eléyìí one thousand one hundred ah mo ní níbo ni authority yẹn wà mo ní ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹ má máa ṣe lọ léraléra yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà kò ní túmọ̀ wasting of time ni kílẹ̀ fẹ́ pé rọ̀zà kò ṣe ẹ ti pé rọ̀zà kílẹ̀ fẹ́ kó ṣe.

yá gàfàrù ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ gàfàrù ìtumọ̀ gàfàrù pé ẹ̀ńtí máa foríjì yẹn púpọ̀ foríjì ni o tẹ́ ẹ̀ bá máa òfìrìlè tẹ́ ẹ̀ bá máa wí kò padà dẹ́kẹ́ máa wí lárúbá sáfù foríjì ni o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ gàfàrù foríjì ni o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ làfíìfù ṣàánú mi o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ rahman ti ìkẹ́ mi o bó lẹ́sẹ̀ máa sọ pé yá làfíìfù yá làfíìfù yá làfíìfù yá làfíìfù yẹn tọmọ èèyàn wá tẹnu mọ́ èyí tí ò bẹ ọlọ́run tí ò sọ ohun tó fẹ́ fọlọ́run tí kàn ń pe ọlọ́run lásán yálà tí ìbùtẹ́ ń fún ẹni tí ń jẹ́ abdullafif ọ̀pọ̀lọpọ̀ àti yálà tí ìbùyé tí wọ́n ṣe yálà tí ìbùtẹ́ fún abdulrabak ẹni tí ń jẹ́ abdulrabak ọ̀tọ̀ ní òǹkà tiẹ̀ ẹ̀sìn ti wá di ẹ̀sìn ti wá di ẹ̀gbọ̀n owó báyìí. tí èèyàn ní ní kíbla yìí ní dádùjú kọ mọ́ wọn ní ìwọ nítorí bára wọ̀ tiẹ̀ òní kọ́ ọ̀pá three thousand three hundred and thirty nítorí bára wọ̀ òní kó fa five thousand one hundred and eleven nínú ọtọ́rìtì wo nìyẹn bẹ́ẹ̀ fún gbogbo yẹn ló ń kà kan náà pé tọ̀ ẹ sáà máa pariwo yálà fi yálà fi fún kí ni. ńgbà tó o bá ti fẹ́ nǹkan máa pariwo sóò. so èyí tó fojú hàn gẹ́gẹ́ bí àdúrà nìyẹn o òun láti ní òótọ́ yẹn o lè sí wọ́gilé yẹn tó yẹ gbọ́dọ̀ ọba ní ìjẹ́ láti ìfúlò tọ̀ ká tó wá sọ nǹkan ní nǹkan mìíràn ń pè kí èso ọlọ́run rárá tó jẹ́ pé jínù ni tó jẹ́ pé màláìka ni sọ́tù sábà ayà fọ́tì. sura 34 four sura thirty four lọ́jọ́ àlùkí lẹ́yìn náà òun yóò sọ fún àwọn màláíkà pé àwọn Hmm? ọjọ́ lẹ́yìn náà òun yóò sọ fún àwọn ọ̀rẹ́ta ìwé àwọn oníwọ̀n ohun sẹ́ẹ̀ tẹ́lẹ̀ yáyà ẹ̀yọ́mọ̀ yàtọ̀ ohun jẹ̀mí a àáwò àwọn ilé wọ̀nyí à ń sìn níbi àbí. tọ nígbà tó lọ́wọ́ bá kó àwọn ẹ̀dá jọ mhm, ẹ̀tún kà. Mhm. ọlọ́wọ́ á sọ fún ọmọ láìka wípé àwọn ilé wọ̀nyí a fi bí àáwùláyì ìyákún kánú yàgò ọlọ́run ọba tó jẹ́ pé ọba alámọ̀tán ni ibi tá a parí tàbílẹ̀ sínú lẹ́ẹ̀kan wàkàrà lọ́wọ́ àlímán ọ̀sẹ̀míyàn àlímà alámọ̀tán ni àwọn amóbèrè yẹn wá láti fi dá àwọn ọ̀sẹ̀bọ lágara kí wọ́n rí kójú ọ̀nà àná gangan làwọn wà àáwò láì kánú ìyá kún kánú ìyàwó sáwọn ilé wọ̀nyí náà ọmọ ádámà wọ́n á sìn yín bí àbí wọ́n sìn yín kí lọ́rọ̀ táwọn ọ̀dẹ́kọ̀ wà sọ. subahana mímọ̀ wọ́n lọ́hùn àǹtàwálé yóná mi dùnì àbí ìwọ lọ́lọ́run bá wà ìwọ la kọ́lé kan ìwọ la fi ìwọ la fẹ́ púpọ̀ tá a sì mú ní ọlọ́run tá a sì gbà lọ́lọ́run náà. wọn ò sì wá ọlọ́run ọba wa kì í ṣe kí ni wọn ò sì wá. àlùjáde mm-hmm. ni wọ́n sìn ẹ̀ka ní àròyà ẹ̀ka ní kùrán wọ́n sọ pé wọ́n lọ́wọ́ bá wà ó balikanu yaabudu na le di nẹhẹ níparí kọ àkìsàrò ya wà níparí àkìsàrò ń mọ̀ àlùjànnú ni wọ́n gbàgbọ́ àlùjànnú ni wọ́n sìn wọ́n ní sìn wá ni wọ́n sìn aksaruhum ọ̀pọ̀lọpọ̀ wọn bihim mu'minun Seyi yu'minun àbí mu'minun ní mu'minun ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ ádámù ni wọ́n sìn ò lé wọn kó ni wọ́n. ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n alápàrọ̀tù ni wọ́n kò sẹ́ni kankan tó lé wọn kó ní mọ́sálásí ní tẹ́tí ṣe sọ́lá torí ìka ti ń bẹ lára wọn ọlọ́run náà kì í sì lé wọn kó torí pé tó bá yẹ pé ńgbà tí wọ́n fẹ́ wọ mọ́sálásí wọn bá fi wò méjì kí ń gbálẹ̀kùn lókè tọ́lọ́run ní kí wòyìn ogun pé ara ẹ̀ ní wọ bí ńgbà tẹ́ ti fẹ́ bọ́ àbádára wa mọ̀ láyé wọ́n ṣẹbọ tán ó kú òní léjì wọ́n kò nílé ẹwọ ọpa wọ́n mọ̀ wá sí masjid tún wọn jẹ wọ́n sọ pé tóbi jùlọ. ó nìyẹn níbi ọba nìkan ní káwọn agbára ni wàyí kó jẹ́ pé ńgbà tá à ń ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run bá tóbi lẹ́mìí wa la ti ṣe tẹ́bárẹ́ nìkan tó ṣiṣẹ́ ẹ̀sìn kan tọ́lọ́run sì dá lágara ọlọ́run sọ pé kó má lè ṣe mọ́ ló bá mọ́ ọdún mẹ́ ni ó sì mọ̀ pé dájúdájú nígbà tí ń ṣe gan kò sí nítorí tọ́lọ́run torí pé kò sí nǹkan tí máa ń nígbà tọ́lọ́run ọba tó jẹ́ pé ọba tí máa ń sẹ̀mí ni alhayu alikọyum lọ́lọ́run tí kò ní sípò padà rárá àwa ń ṣe nǹkan torí ẹ wá ìtàdí stop nínú kó pé agara ló dá wa bí nǹkan téèyàn máa fowó ṣe lèèyàn bá lówó mọ́ kò síbi kò ọlọ́run mú yàn sí kódà ní tó àwọn zaka èyí zaka ọdún tó lọ kò lówó lọ́dún yìí zaka ti ṣubú nù zaka ọtí wónù ìyẹn ń ṣe sọlá kò wá lágbára mọ́ láti nàró ní máa ń jókòó kò sábúrú mbẹ kò lágbára mọ́ láti nàró láti jókòó ọwọ́ àdúgbòlẹ̀ kò sábúrú mbẹ. èyàn lágbára láti ṣe hajj ní ṣàbán Ramadan eh, àti ní Shawwal tó jẹ́ àkọ́kọ́ oṣù hajj Shawwal bi qadar bil hajj àwọn oṣù asúrò hajj nù oṣù mẹ́ta ní oṣù hajj àmọ́ iṣẹ́ hajj gan tó jẹ́ hajj ńlá bí ọjọ́ àràfà lápèjúwe ẹ̀ǹpọ̀ ńlọ́jọ́ tiẹ̀ láàrin oṣù mẹ́ta kó tó dégbà yẹn ó ti lówó nínú Ramadan ní kó tó dégbà náà ní ajọdun tùtùbùn àti tó bá tún padà lówó lẹ́yìn ọ̀rẹ́ yìí lókù kí la fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé kí ló lè fa kò sí nǹkan míì lẹ́yìn àwọn kẹta ń sọ yìí tó lè fa kéèyàn ó yọ ọwọ́ pò mí sí ọlọ́run àfi kó jẹ́ pé èèyàn ò sí nítorí tọ́lọ́run tẹ́lẹ̀ tàbí kó jẹ́ pé níta tó lè fi sọ pé èèyàn yọwọ́ ń bi iṣẹ́ tàbí nǹkan kan tó jọ mẹ́sìn òun ni fìtínà téèyàn rí i pé fìtínà tó jẹ́ pé ó lè bẹ́ẹ̀ mi lọ. tó yẹ pé ńgbà téèyàn bá sì ń sẹ̀mí ó lè padà borí fìtínà tí ó mọ̀ sí náà lọ padà. eré yẹn bẹnu sọ́dà sixteen àyà one sixteen àbí ẹ fún mi mú sáà ọ̀tọ̀ ní ilé ìtúbẹ̀nú one sixteen. bíi àwọn ìlú kan àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ pé wọ́n ti fẹ́ rí àwọn ẹni ọlọ́run bá ń bẹ̀ pẹ̀lú àmì ẹ̀sìn ọlọ́run àfi kí wọ́n ṣe wọ́n ní tìbàtìbò wọ́n yìí fẹ́ kéèyàn wọ́n yìí fẹ́ rí àwòrán ẹ̀sìn ọlọ́run lára wọn mo iṣẹ́ pẹ̀lú ọmọ yámọ̀ nìkan. òyìnbó aláwọ̀ funfun ni ọmọ yámọ̀ ni àṣìṣe papọ̀ ní nàìjíríà ń bí gbà tó jẹ́ pé sẹ́yìn gbà tó tó fẹ́ padà lọ yámọ̀ ni ẹni tá à ń wí nínú gan rẹ̀ ó fẹ́ dé àyà nígbà kan wọ̀ rẹ̀ torí lọ náà kò máa mà nígbà tó débi tọ́ka ìgbà ti balẹ̀ láti fi ọlọ́run kò sí ọlọ́run ṣùgbọ́n nígbà tí ń lọ bẹ fìtínà padà ní tó lé ẹ̀mí rẹ̀ sì ju ní tó mú kó mẹ́ tó mú kó lára òun lọ tó mọ̀ pé tó ń bá kò sí láǹfààní àti máa gbé ìlú ń lu lọ mọ́ láì níwèé mọ́ kò ní jẹ́ zápà mi tùmọ̀ tó fi iṣẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé kò ṣiṣẹ́ yẹn mọ́ nínú ìlú tó bá ń gbé bẹ̀ náà ìlẹ́gálẹ̀ wọ́n tún lè jù sẹ́wọ̀n bẹ̀ náà ṣùgbọ́n ìlú ti ń lọ yóò gbé bẹ̀ free pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àmọ́ bíi kó á hàn sí wọn pẹ̀lú àwọ̀ yẹn irú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ káàkiri àti